mo ṣe gbé báìbù mi nìyẹn mo ṣe dọ̀bálẹ̀ sí nínú ìyàrá hmm. bí nepa ṣe mú lọ nìyẹn nepa ọ̀dẹ̀ kì í mú ẹ bá ràn àgbà tí mo sọ nepa ọ̀kì mú náà lọ ṣùgbọ́n nepa mú talẹ́ ọjọ́ ẹ̀ abẹ́rẹ́ ètè ìṣúra ẹ̀ ló ṣe lọ tan shade hmm, àtùpà onígò bẹ́ẹ̀ ni mo ṣe gbé hmm. síwájú mi nìyẹn tí mo fẹ́ àfẹ́ kàkínní ẹ̀ kó yé mi ibẹ̀ ni mo ti gbóhùn ọlọ́run lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ń bẹ lẹ́nu rẹ̀ mo sì ti yan ẹ́ gẹ́gẹ́ bí wòlíì sí àwọn orílẹ̀-èdè nígbò yá ni mo ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí wà nínú mo ṣe bá pàdé nínú Jeremiah. nínú ìwé Jeremiah. ibi tí mo lè sọ pé mo ti gba ìpè yẹn ni ṣùgbọ́n ìyẹn ò ní kí n páàsì lọ́jọ́ kejì yẹn o oṣù tún débẹ̀ <laughs> sọ̀rọ̀ wẹ́lo sọ̀rọ̀ wòmí wẹ́ náà ni hmm. ṣùgbọ́n nígbà tó bá fi di bóyá bí oṣù kan ọjọ́ kan èmi àtàwọn ọ̀rẹ́ mi kọ̀dẹ̀ jókòó ní skul bá ṣe jọ jókòó yìí lóòótọ́ ẹ̀dẹ́mọ tí mo ṣàdé lanu nìgbò tọ́rọ̀ mi tí wọ́n fi ń jáde. ṣèlè mi náà dẹ̀ rántí pé ó máa yẹ kí n bá wọn sọ̀rọ̀ hmm, hmm. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn nìyẹn á jẹ́ pé ní gbogbo form two wa nígbà yẹn ní Olúyọ̀lé State Grammar School èmi ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ dà tún bí. tẹ kọ́ di àtúnbí nínú gbogbo àwọn bẹ́ẹ̀. á di wípé tí gbogbo yẹn bá lọ gbá bọ́ọ̀lù ní break ìwàásù lè ní wọn máa ṣe. Hmm, nínú kíláàsì nínú kíláàsì. níbà àwọn tó bá kú mbẹ. nígbà tó dẹ̀ yà là ń pọ̀ sí là ń pọ̀ sí bí ó ṣe jẹ́ pé gbogbo form two yẹn ó ṣe di pé ara school fellowship àbẹ̀rẹ̀ nígbà tó dẹ̀ yà náà ló di wípé gbogbo àdúgbò náà ni mo màá ṣàgbé báìbù màá máa lọ láti ibì kan síbì kan tó dé pé àgbo àwọn ará àdúgbò dẹ̀ ń wò wípé ó ń fojú sí mi lára ká tó wí ká tó bọ̀ àwọn èèyàn ti ń pè mí lẹ́vangelist àwọn èèyàn ti ń pè mí ní pastor hmm. mo kọ̀ dẹ̀ rí wípé àwọn tíṣà mi mi gan máa mú mi lọ sínú school farm hmm. pé ah. wọ́n á lọ ṣàlàyé wọ́n á ní kí n ṣe wọ́n á lọ ṣàlàyé ní tó tèmi ò tiẹ̀ tí ò yé mi màá dẹ̀ gbàdúrà fún wọn hmm so bàbá ṣe rí ládùúgbò náà nìyẹn títí títí títí títí títí títí tí ó wá fìdí wípé àwa pọ̀ ládùúgbò mo wá tún wá dá fellowship yẹn sílẹ̀ gbogbo ìkọ́ni mo sọ bí i àmọ́ wà ní fifteen sixteen